sallallahu alayhi wa alihi wa ashabihi ajma'in ma min khayrin illa dalla ummatahu ilayhi adúpẹ́ ní ọ̀dọ̀ lọ́wọ́ ajẹ́rìí pé ọlọ́wọ́ bá náà aṣọ ni níbi dídá rírè pípa ní yíyẹ ní anígbàgbọ́ pé àníbà Muhammad ẹrúṣẹ́ ọlọ́wọ́ bá ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni pẹ̀lú kò sí ní tí ó jẹ́ oore fún mùsùlùmí àfikànnà bí ó ti jú wa níwèé rẹ̀ kò sí tí ó jẹ àbúrò àfikànnàbí ó ti ṣe àlàyé rẹ̀ fún àlèwúmọ rẹ̀ níjókòó tòní lágbára Ọlọ́run bá ìtẹ̀síwájú òní yóò tún jẹ́ lórí ètò etí à ń bá bọ̀ níjókòó etí ọ lọ ètò àpè àkọlé rẹ̀ ní asbabul inhiraf asbabul inhiraf ladal awlad àwọn tí máa ń fa kí àwọn ọmọ kéékèèké. ke, ke àwọn ọ̀dọ́ àwọn ìdí àwọn okùnfà tí máa ń jẹ́ kí wọ́n ya bòóràn tí máa ń jẹ́ wọ́n ya ìyàkuyà ọmọ gànfẹ́ karangbájá láàrin àwùjọ nínú ìjókòó tí ó ré kọjá amẹ́nubà díẹ̀ nínú àwọn okùnfà yìí nínú rẹ̀ ìmáa ṣépè lé ọmọ ìmọ̀ tọ́mọ láti paṣẹ owó haram owó tó kójẹ owó tó kómi owó tó lu jìbìtì rẹ̀ máa fi tọ́mọ kejì kọ́ mọ́ yàrá àwọn àràkúrà àwọn orin kórin àwọn sinimá kí sinimá fídíò kí fídíò ètò ọ̀rà wá sílé eléyìí náà ìmọ̀ ń bọ́mọ láyé jẹ́ ni nínú rẹ̀ náà bákan náà ìjà akátá láàrin bàbá àti ìyá eléyìí náà kì í jẹ́ kọ́mọ kọ́yà rè àìní òṣì èyí tí bá ń bá ìdílé kan fínra irú ìdílé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn kì í yà rè èyí tá a dákẹ́ lórí ẹ̀ ó ní anizam wa shiqaq bayna al-abai wal ummahat ìmàlẹ́rẹ́ ní kiri ìdìmú ní gbogbo ìgbà láàrin ọkọ àti ìyá láàrin ọkọ aya láàrin bàbá àti ìyá eléyìí náà máa ń fakọ́mọ kọ́ya kàrangbọ́njá láàrin àwùjọ àti wá bá pé nínú ṣẹ̀ríà Islam kíru eléyìí kọ́ má bàa ṣẹlẹ̀ láàrin bàbá àti ìyá ọkọ àti ìyàwó rẹ̀ wọ́n fẹ́ ká dẹjúlẹ̀ kálíbà rí mú ìyàwó tó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ìní afẹ́kẹ́ rẹ̀ tó jẹ́ ọkọ ní afẹ́kọ̀ fẹ́ níyàwó sí inú ilé obìnrin tó bá ti dáa ìwà rẹ̀ tó sì dáa àwọn èso tí ó máa jáde lára rẹ̀ náà èso tí ó dáa púpọ̀ òní yóò jẹ́ obìnrin tó wàá fẹ́ yóò jẹ́ tó nífẹ̀ẹ́ sí tó náà nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rọ ọlọ́run kan ó fẹ́ yàwó kan mo ní àlọ́ fẹ́ yàwó ẹ ní ah, yàwó tí mo fẹ́ tì nífẹ̀ẹ́ rẹ̀ wọn ò mọ̀ pé tí a máa fi túká obìnrin tó bá fẹ́ jẹjẹ pé nítorí ṣe pé o nífẹ̀ẹ́ rẹ̀ o náà sì nífẹ̀ẹ́ rẹ̀ ojúṣe aláwọ̀ bá sallallahu alaihi wasallam anabi ni tazawwajul wadudal waluda obìnrin tẹ́ bá fẹ́ ẹjọ́ jẹ́ pé obìnrin tó lè pamọ́ dáadáa obìnrin tẹ́ nífẹ̀ẹ́ sí tó ní o nífẹ̀ẹ́ sí yín irú obìnrin báwọn nìkẹ́ ẹ fẹ́ sínú ilé tí àjàkú akátá ti bá wá ń ṣẹlẹ̀ báyìí láàrin lọ́kọ àti láyà ṣẹ̀ríà Islam ó gbé àwọn ìlànà kan ó gbé kalẹ̀ léyìí tó ṣe pé bọ́kọ àti ìyàwó táwọn méjèèjì tí wọ́n bá lè gbìyànjú tí wọ́n bá ṣe sẹ́tọ̀ọ́ pẹ̀lú ògùn ọlọ́run gbọ́mi sí omi òtó yìí kò ní lè ṣẹlẹ̀ láàrin ara wọn ìlànà yìí ni pé àwọn ètò kan bẹ léyìí tó yẹ kíyàwó kó pé fọ́kọ rẹ̀ àwọn kan náà sì ń bẹ léyìí tó yẹ kíyàwó kó san fọ́kọ ètòkọ náà tí ó san fún yàwó rẹ̀ èkìrí nínú àwọn ìlànà yìí ó ní pé èrè ọkọ tó bá fẹ́yàwó ṣẹ̀ṣá obìnrin tó bá ṣe pé ó jẹ́ obìnrin tó jẹ́ oníwà ó sì lẹ́sìn bákan náà ojúṣe rẹ̀ níbi jíjẹ àti mímu rèpọ̀ ń ṣe fún yàwó lábala ti yàwó náà máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ dáadáa gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu nínú hadith ètí bàbá wa albazar tí a gbà wá àti tọ̀bàrání anna niswatan ijtama'ana maratan fi adi nabi sallallahu alayhi wa sallam wọ́n láwọn obìnrin kan wọ́n péjọ sáàyè kan nígbà yà níbà Muhammad sallallahu alayhi wa sallam wa arsalna yidahunna ila rasul sallallahu alayhi wa sallam wọ́n rán ẹnìkan náà àwọn obìnrin wọ́n rán sànàbí litakula lahu láti sọ fún ànábì pé èrè òjíṣẹ́ Ọlọ́run àná wà fídàtú nìsáyè ilayk èmi mo jẹ́ ẹni táwọn obìnrin ti rán sí ọ èrè òjíṣẹ́ Ọlọ́run hadal jihad ìjagun sẹ́sìn ìdáàbò bẹ̀sìn ọlọ́run ìmọ̀kígbólò láìláìlọ́lá kọ́kárí ti bútòrò àgbà ńlá ayé ìmájagun ìlàkàkà lórí àdínì katabahu Allahu ala rijal ọlọ́run ṣe lọ́rùn yẹn fáwọn tí wọ́n jẹ́ ọkùnrin àwọn obìnrin náà ń ké gbàjáre wọn lọ́ba nẹ́bí fàáyọ sí ìbò òfin ìbò tí wọ́n bá jagun tí wọ́n jẹ́ àjàṣẹ́gun ọlọ́run ti san wá lẹ́sàn-án rí yàtọ̀ sáwọn nǹkan ogun tí wọ́n ó tún kó wálé wọ́n yín kó ti lò bí wọ́n bá wá bógun lọ káànù àhìyáàn ẹ̀ńdàrọ́bì mìrìzàkóhìn wọ́n máa bẹ lọ́dọ̀ lọ́wọ́ bá wọn lẹ́yìn tí ń sẹ̀mí lọ́wọ́ tọ́lọ́n sì ń pèsè jíjẹ àti mímu fún wọn nírọ̀rùn wà nahnu ṣùgbọ́n wà tá a jẹ́ obìnrin ma'ashira nisa naqumu alayhim àwọn là ń bá wọn mójú tó nu lẹ́ngbà bá lọ tán fama lana min dhalika li ajiri, ẹ̀san wo ni tiwa eré òjíṣẹ́ lọ́n fàjábà aleyhi salatu wa salam anabi wa dalon ó ní abligna man lakiti mina nisa ẹni ọba ti rínú àwọn obìnrin máa fún ní rò pé anatan atahu anatan atan lè zawj ìtẹ̀lé àṣẹ ọkọ tí bá ń tẹ̀lé àṣẹ ọkọ wà á tẹ̀rọ ọ̀fà bíi àwọn tó ẹ̀tọ́ ọkọ tó pé ẹ̀tọ́ ọkọ ni tọ́ba mọ́ pẹ́tọ́ rẹ̀ ní tí sì ń pé ìyá àdìlò dáàlì ká eléyìí náà ṣe déédéé jihadu sójú ọ̀nà ọlọ́run ẹni pé bómi bá ti ń gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu tọkọ náà sì ń sojúṣe rẹ̀ tí ń pèsè jíjẹ àti mímu fún ìyàwó ìjà àjàkú akátá ojoojúmọ́ yìí kò ní í sí ń mọ́ o nínú ẹ̀ náà bákan náà an tahfadha zawjatu lizzawji malahu dandan ni fóbìnrin láti bá ọkọ rẹ̀ mójútó dúkìá rẹ̀ kódà ẹ̀mí ara rẹ̀ gangan yóò bá ọkọ rẹ̀ sọ ntọ́lọ̀ ń tọ́jú sí tọ́lọ̀ ń fi pamá kò ní sọ pé kòkó yọ mítà kọ́ wá ṣe zina káàkiri nínú hadith ojúṣe aláwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé ala ukhbirukum bi khayri ma yaknizu rajul ṣé kí n ṣàlàyé fún yín pẹ́pẹ́ ọ̀rọ̀ tó lóore jùlọ tó yẹ kọkùnrin ó ní kí ni pẹ́pẹ́ ọ̀rọ̀ náà almar'atu saliha ńlọbìnrin rẹ̀ obìnrin wo lobìnrin rẹ̀ idha nadhara ilayha sarratu o bọ́kọ rẹ̀ bá bójú wò báyìí inú ọkọ ó sì dùn omi tó ṣe pé wíwò tọkọ bá ń wò inú ọkọ sá máa dùn ní pé ọlọ́mọ máa dúpẹ́ o tó fún mi níyàwó tèmi wa idha amara àtọ̀ àti o tọkọ bá pa láṣẹ yọ tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ yọ gbọ́rọ̀ sọkọ lẹ́nu wa idha ghaba anha tọkọ bá wá sílé hafidhatu bi malihi wa nafsiha yóò bá ọkọ rẹ̀ mójútó dúkìá rẹ̀ yóò sì pa ẹ̀mí ara rẹ̀ mọ́ kò ní í ṣe sìná yẹn ni pé lára ojúṣe obìnrin tó yẹ kó ṣe fọ́kọ rẹ̀ nù yóò bá mójútó dúkìá rẹ̀ ọkọ rẹ̀ tí ò sí nílé tó mójútó dúkìá rẹ̀ tó bá mójútó dúkìá rẹ̀ irú obìnrin báwọn bó bá tiẹ̀ ṣàyí dáńjọ́ kan ọkọ máa wò pé hasanatu hakẹfẹrọ ó ti láwọn dáadáa tó ti ṣe síwájú dáadáa náà ẹjẹ àwò mà lára nínú ẹ̀ bákan náà ádámù ìmùtínàáyà àǹfẹ̀rẹ́ zọ́jíà omi ọ̀gbọ́dọ̀ kọrun fọkọrin níbàámu sí àdéhìí tó wá lórí eléyìí nínú ẹ̀ náà bákan náà kìyàmù záwòjì bíwájìbì nàfàkọ ìnáwó lórí ọkùnrin lọ́wà wọn alàlùmọ̀ olódìláwò rìsíkò wọn nàbàkẹ́sọ̀tún nàbẹ̀lẹ̀ màrúfù ntí àwọn ọjà ntí omi ntí ọ̀nà ntí ó lò lọ́rọ̀ ọkùnrin ńlọ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀tọ́ bí ṣẹ̀ríà Islam bó ṣe là á kalẹ̀ bọ́kọ bá ti ń pè ẹ̀tọ́ rẹ̀ tóbi náà sì ń ṣe ojúṣe rẹ̀ ìjà àjàkú akátá ojoojúmọ́ ètí ń wáyé ń kò ní lè wáyé mọ́ láàrin lọ́kọláya tó bá ṣe wípé ó bá tún wá ń wáyé bẹ́ẹ̀ náà àwọn ìlànà kan tó wá ń bẹ òtíṣẹ̀rí àtúnwá gbé kalẹ̀ o ò ní pé ọkọ tọ́lárìpọ̀bìnrin kò gbọ́rọ̀ sí ní lẹ́nu mọ́ mariala alakọ̀kọ́ marhalatul wa'di wal irshad yóò ṣe wáàsí fún yóò ṣe ìtọ́nisọ́nà yóò ṣe fọbìnrin yóò rán létí ọ̀rọ̀ ọlọ́run fa inna dhikra tanfa'ul mu'minin torí pé ìrántí ìmọ̀ wúlò ìmọ̀ sàǹfààní lára mọ́mìnì. nǹkan lẹ́ẹ̀kejì alihajuru filimad jaayin bóbìnrin ọba wa gbọ́ ọkọ yàn lódì lórí ibùsùn yẹn ni pé kò ní bá ṣeré ìfẹ́ wọ́yà àkóbàtò nàfṣíyà ìyanu ẹ̀mí nílé ìjẹ́fọ́bìnrin wọ́n dáná lẹ́nu mẹ́rin àtàtà àwọn ìlà sọ̀wọ́ abìyà ó lè fa kóbìnrin kọ́ sẹ́rí padà sí bó ṣe máa ń ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nkẹlẹ́ kẹta tí ọba tún wá gbọ́ àdọ́rùbó gẹ́rù mọ̀bárọ̀ sẹ́rí àyọ̀ǹda fọ́kọ láti bá wí ṣùgbọ́n kèsì pé ń tẹ́ o kèsì pé yọ wàá pé yọ mama aisha radiyallahu anha bó ti jẹ́ pé yọ̀ǹda ń bẹ láti na obìnrin yìí ó ní ma daraba rasulullahi sallallahu alayhi wa sallam biyadi imra'atan qattun wala khadima anabi ọ̀fọwọ́ rẹ̀ kò fi lu obìnrin rí kò fi lu ọmọ ọ̀dọ̀ kankan rí wala daraba shay'an qattun anabi ọ̀fọwọ́ rẹ̀ lu nkankan kọ́fọwọ́ rẹ̀ jẹ̀yàn kan yàrí illa yujahida fi sabilillah àfẹsẹ̀ bá mi lójú ogun nìkan lókun wọn náà tọjọ kọ ṣe sùúrù ṣe àtẹmára lórí ìyàwó rẹ wàá máa bẹ náà bá kọ́ rọ̀ fún ọ bọ́lọ̀ ti rọ̀ fún ọ ó ti tán yẹn ni wípé àwa tá a jẹ́ ọkùnrin àti obìnrin tó bá di wípé àìgbọ́ra ẹni yé tí bá ń ṣẹlẹ̀ láàrin wa àwọn ìgbésẹ̀ yìí wọ́n fẹ́ ká tẹ̀lé bàbá tí a tẹ̀lé pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run kò ní í síjà mọ́ èdè àìyedè tí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ kò ní í wáyé mọ́ láàrin lọ́kọ àti láya àyà wo lójú wa níwèé lẹ́yìn nínú suratu an-nisa Allah subhanahu wa ta'ala sọ pé wallati takhafuna nushuzahun fa'idhuhun wahjuruhunna fil madaji' wadribuhun fa'in ata'nakum fala tabghu alayhinna sabila inna Allaha kana ọlọ́ni àwọn obìnrin tí wọ́n fẹ́ ya kàrangbájá mọ́yìn lọ́wọ́ ẹ̀yin ọkùnrin àwọn obìnrin tí wọn tẹríba fọ́kọ tí wọn gbọ́dọ̀ sọkọ lẹ́nu mọ́ tí wọn ò sojúṣe àtẹ̀tọ́ wọn sọkọ fáyidóhón ọlọ́ni ẹ̀ṣẹ̀ wá sí fún wọn wahjuruhun fil-madāji' wíwá sí ọ̀bá náà wọn ẹ̀yàn wọn lódì níbùsùn wadribuhun bẹ́lẹ̀yìn náà bá a lápá lára wọn ẹja wọn nípa tiẹ̀ fáyínà àtàn ànákùn tọ́lọ̀mbá tí ajé wọn tẹ̀lé yín tí a gbọ́dọ̀ sí yín lẹ́nu fala tabghu alayhinna sabīla tó bá di pé ọ̀rọ̀ bá tún wá fan lójú láàrin lọ́kọláya nínú sharia islam fab'athu hakaman min ahlihi wa hakaman min ahliha in yurida islaha yuwaffiqillahu baynahuma ẹgbẹ́ nìkan dìde ńdílé ọkọ ẹnìkan dìlé ìyàwó kán lè bá a pẹ̀tù síjà kán wú àárín lọ́kọláya ṣé kí wọ́n máa tẹ̀síwájú oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òṣèré borí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kán parí kúdù tí ń bẹ láàrin wọn bí bẹ́ẹ̀ bá kọ́ kí wọn ó tú wọn ká ntàfẹ́fà láàrin ni pé láàrin tí máa ń jẹ́ kí ọmọ ya ìyàkuyà láàrin àwùjọ oníjà àjàkú akátá lójoojúmọ́ láàrin lọ́kọ àti láya láàrin títún máa ń fà á kọ́mọ ya ìyàkuyà kọ́lọ́nkọ́sànú wa alfarọ́ọ̀gù lẹ́dí yàtọ̀ hakam fílà àtúfà wàlúmọ̀rọ̀ hìkín ó ní kọ́wọ́ ọmọdé kó dilẹ̀ kọ́mọ níṣẹ́ kankan tí ó ṣe kíwọ òbí kọ́mọ ní àwọn nǹkan kan tó là kalẹ̀ tọ́mọ rẹ tí ó ṣe láwọn àsìkò tí a bá ń bẹ lọ́lùdé yálà olùdé tó gùn ni àbáwọn olùdé kéékèèké ètí ń bẹ láàrin ọ̀sẹ̀ yẹn pé tọmọdé ọba ti lè láǹfààní kan tí ó jẹ láwọn àsìkò tọwọ́ rẹ̀ tó ti lè dilẹ̀ tán bí ọ̀rọ̀ yóò bá wọn ní ojú tó bá dilẹ̀ onírúurẹ́ onímọ̀ọ́sọ ọmọdé láti gba kékeré rẹ̀ mú làwọn bí láàyè bì àwọn ọmọdé wọn máa ń kónà káwọn ọ̀sà máa ṣeré kódà mayalon wọn a máa fẹ́ fèsì bíi pé alimogamaro lọ́sí gbogbo tí ó bá jẹ́ àwọn tó léwu tó léwu bí táwọn ọmọ kéèké tí wọ́n fẹ́ máa darí sínú wọn máa ń fẹ́ àtàmọ́tàn káwọn máa gbádùn káwọn máa wo nǹkan àwọn ọmọdé wọn kúndùn rẹ̀ pọ̀ wọn kúndùn káwọn ó jókòó káwọn ó ṣeré kí wọn ó fòkè sásókè sásílẹ̀ àmọ́ kéékèèké wọn nífẹ̀ẹ́ sílẹ̀ yìí ìrẹ́tọ̀ wa jẹ́ òbí ọ̀pá dandan àyè sẹ́gìlà àdéhì lọ́hìrọ̀ fìlà àtọ́fàl àwọn tí ń jẹ́ jáde látara wọn ọmọ yìí ọ́ lákèsí rẹ̀ bákan náà ọ̀ wàá wá àwọn nǹkan míì ó fi dí àwọn àkókò tí a fi ń ṣeré lásán ó fi dè fún wọn bíbẹ̀ bá kọ́ bí wọ́n sì máa lò ó jákujàkujáku nu ló fi jápé sẹ̀ríà Islam àwọn àsìkò bàtí ọmọ tọwọ́ ẹ̀ bá dilẹ̀ àwọn ìlànà kan bẹ léyìí tó ṣe pé sẹ̀ríà Islam tọ́lá kalẹ̀ fọ́mọ láti lè máa fi dí àwọn àsìkò ètí ọkàn máa ṣáré káàkiri tí wọ́n máa lẹ̀ mára wọn káàkiri ọ̀hún nínú àwọn ìtọ́lá kalẹ̀ ó ní jọ́sìn fọlọ́hun ní pàtàkì jùlọ ìrun kíkí léyìí tó ṣe pé òpó ẹ̀sìn ló jẹ́ nínú ṣẹ̀ríà Islam orígun ìpìlẹ̀ onírun ló jẹ́ ó fi run ó fi kọ́mọ àwọn àsìkò tó bá lẹ́sibẹ́sì yóò gbàlúwàlà yóò ṣàlùwàlà yóò ṣe náfìlà ṣẹlẹ́yìn yóò wúlò fún ju kọ́mọ wá rìn káàkiri kọ́mọ tayò kọ́mọ ṣeré pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà bákan náà ó ti láwọn kùránì kan tó ti wọ́n lẹ̀ fún pé tó bá ti dé ìyá yàrá yìí ni ha iṣẹ́ báyìí ò ní kó ṣe so bí bẹ́ẹ̀ bá kọ́ àwọn ọmọ tọ́wọ́ wọn bá ń dilẹ̀ owó tí bá ń dilẹ̀ èṣù ìmọ̀ ń bẹ níṣẹ́ o ọmọ tó bá wà lẹ́sibísì kọjá bó ṣe yẹ ó ní wọ́n lọ sínú igbó wọ́n lọ máa lẹ̀kọ́ mọ́ nǹkan wọ́n làwọn fẹ́ pa àwọn fẹ́ pa eléyìí náà ó léwu fún ọmọ sùmọ́dípò eléyìí àwọn nǹkan oríṣiríṣi rẹ tó jẹ́ òbí Plato ní láìbìrì kékeré nínú ilé tẹ́pẹ́ ibẹ̀ làwọn ọmọ rẹ̀ oníwó ti máa ka ẹ̀kọ́ lóríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi tí ó wúlò fún wa tí ó ṣàǹfààní fún wa kó jẹ́ pé wọ́n máa ṣe àmójútó rẹ̀ ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ó jẹ́ àmà pàtàkì àsìkò ó ní iktanim khamsan qabla khamsin ànábì ní ẹ kọ́rọ̀ nǹkan márùn kan kí nǹkan márùn kó tó di pé yóò dé hayataka qabla mautika àsìkò tó ń ṣẹ̀mí lọ́wọ́ lò ó lò fún dáadáa lò fún jọsìn fọlọ́run kó tó di pé kúwó dé bá ọ wọ́sí hàtàkà kọ́bìlà sàkùnmíkà àsìkò tó lálàáfíà lò ó fún ṣe olóore kó tó di pé àárẹ̀ òde wà fàrọ́gàkà kọ́bìlà ṣogileka àsìkò tó wà lẹ́sibísì tó ní nǹkan ti ń di ọ tètè lò ó fi ṣiṣẹ́ rí kó tó di pé ọ̀ka ìròjú wà ṣàbàbàkà kọ́bìlà hàrìmíkà àsìkò tó wà lọ́dọ̀ọ́ lọ síbi ńtọ́ dáa kótó di pé o gbóòdè wàgìnàkà kọbìlà fákàríkà àsìkò tó jí ọlọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ń lò ó fi taari dáadáa síwájú kótó di wípé àìní yóò wá pẹ̀kún rẹ̀ yẹn ni wípé ọmọ tó bá wà lẹ́sibẹ́sì ẹ má jẹ́ àwòrán lásán àwọn àsìkò kábàdì lásìkò tá a wà yìí àsìkò táwọn wa ti ń wà lẹ́sbíìsì bọ́ọ̀lù oríṣiríṣi òní à fi ń wò káàkiri ìdàpọ̀ ẹ̀jẹ̀ àkíyèsára eléyìí ọ̀tọ̀nà rárá gbogbo níta bá fi àsìkò wa ṣe pátá wọ́n máa béèrè rẹ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà láti máa ń jẹ́ kọ́ ọmọ ọ̀yà ìyàkúyà sóò mu'amalatil abawain lil waladi kóbi ọmọ abọ́mọ rẹ̀ lò lọ́nà tí ò dáa kọ́ máa ama máa fa kọ́mọ kọ́ ìyàkuyà gbogbo òròrí tó bá mú wá tí ẹnìkan lè fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó bá sọ tí ẹnìkan ní máa yọ yẹ èèfẹ́ gbòòrò rẹ̀ ọmọ kórìíra rẹ̀ ìkórìíra ọmọ a máa fa kọ́mọ kọ́ ya ìyàkuyà láàrin àwùjọ ìmáa bá ọmọ wí lójú àwọn àbúrò rẹ̀ lójú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ eléyìí náà ẹja kíyèsí àwa tá a jóbi ìmáa ń jẹ́ kọ́mọ kọ́ ya ìyàkuyà kò jíjà kò jíjà lọ wọ́n bá nà mí ó ti parí náà nu ẹ dákun ẹ já kíyè sára ọ̀rọ̀ bú sísọ sọ́ma ẹ dákun ẹ já kíyè sí òbí mi tó bá sọ̀rọ̀ sí ọmọ rẹ̀ báyìí ọmọ yóò lọ pò sódà mu ẹ ọmọ kéékèèké ni mélòó ńlá káyì mélòó lọ́jọ́ orí wọn dípò eléyìí ọ̀rọ̀ tó dáa ni ká sọ fún wọn nínú ayé alukur'an inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba dájúdájú ọlọ́wọ́ bá ọ̀n pa yín láṣẹ àṣẹ déédé kẹ́ ẹ ṣe dáadáa bákan náà àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ yín ẹ ṣe dáadáa sí wọn ẹ fún wọn lówó ẹ fún wọn láṣọ ẹ bá wọn bí àbùkátà wọn. láàyè míì wọlé kàdé mí nàlọ́gọ́ yìí bí ntọ́ máa ṣe bó ṣe lè wù kó bí ọ nínú tó má sínú bí ìrẹ́tọ́ jẹ́ òbí òbí mi bí ọba bá ọmọ rẹ̀ wí nǹkan ni ó lẹ̀ mọ́ gbogbo ohun tí bá ti ń bẹ lọ́rẹ̀ náà ni ó lẹ̀ bó ṣègò bó sọ̀bẹ bó sàké bó sàdá ẹ̀dá kan irú ìbálò pẹ̀lú ọmọ báyìí a máa jẹ́ kọ́mọ ọ̀ya ìyàkúyà láàrin àwùjọ ẹ̀já kíyèsí nínú sọ́rọ́tà alẹ́ moran ayọ̀ one forty three ọlọ́ni wọlé kàdémínà lọ́gọ́yì àwọn tí a máa ń pa ìbínú mára àwọn tí a máa ń gbé ìbínú mì àwọn àfihàn àní nurse àwọn tí a máa ń làmójú kúrò fẹ́ni tó bá ṣẹ̀ wọ́n ẹni rẹ ni wọ́n wallahu yuhibbul muhsinin ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí a bá máa ń ṣe ó ní yẹnu hadith etí imaamu ahmadu àti bayaki tí wọ́n gbà wá in arada Allahu ta'ala bi ali baytin khayra adkhala alayhim rifqa bọ́lọ̀n bá nífẹ̀ẹ́ sáwọn èèyàn kan tó bá nífẹ̀ẹ́ sídìlé kan tó bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan àrífkù ìwà pẹ̀lẹ́ ọlọ́run bá yọ̀ọ̀ra sọ̀kalẹ̀ ká sínú ilé wọn. wàyínà rífkọ ìwà pẹ̀lẹ́ tẹ́ ẹ rí lọ́kànnà kọlùkọ́ tọ́lọ̀ ń bá ṣe lẹ́dàá ni lamaro anasu kọlùkọ́n ahsanamino àbátírí èèyàn ìbátírí ẹ̀dá kan tí ó rẹwà bí kéèyàn ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rífkù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọ. wàyínàlẹ́ ọ̀nà fà bákan náà kéèyàn mú nǹkan líle kéèyàn lé mọ́mọ́ kó má rọ̀ fọ́mọ́ lọ́kànnà kọlùkọ́ lọ́kànnà kọlùkọ́ tó bá jẹ́ pé ẹ̀dá lónìí náà bá jẹ́ ni lamaro annasu khalqan akọba hamilu kìbá ti sí ẹ̀dá tí ó burẹ́wà bíi kéèyàn ó lè mọ́mọ́ ẹni pé ẹ̀dá kan ẹ̀jẹ̀ á gbìyànjú ẹ̀jẹ̀ á dẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa rọ̀ fún ẹ díẹ̀ má lè mọ́mọ́ kọjá bó ṣe yẹ tó ti lè mọ́mọ́ kọjá ṣẹ̀ríà yóò sá lọ nílé mọ́ ọ lọ́wọ́ nígbà ọba sákò nílé ọwọ́ ta lọ wá rò pé yóò wà bọ́ sí ẹ̀dá kan ẹ̀jẹ̀ á kíyè òjíṣẹ́ aláwọn bá sallallahu alayhi wa sallam ó ní rahimallahu walidan aana waladahu ala birri kọ́lọ̀mbà ń kẹ́ bàbá kan bàbá tó ṣe pé ó ṣe ìkúnlọ́wọ́ fọ́ọ̀mà rẹ̀ tó máa ń fi wá jẹ́ ọmọ dáadáa tí ń ṣe dáadáa sóbì rẹ̀ ẹ òbí dáadáa ìní ẹ̀jẹ̀ á jẹ́ á ní ìkúnlọ́wọ́ tó yanjú pẹ̀lú ọmọ wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọ rẹ̀ má líle pọ̀ jù mí mú ọmọ rẹ̀ mọ́sí dẹ́ pọ̀ jù fọ́mà ò ní lé ò sì ní dẹ̀ báwọn ọmọ wa bí wọ́n ṣe gbanú àgbàrá òjò làwọn ọmọ kò lóhùn ò ní lé wó ó ń lé ní ò ní gbà fún o ẹ kí n mú ìtàn kékeré yìí wá nígbà yẹn Umar bin Khattab kọ́lọ̀ nkóba ní yọnu sí i bàbá kan ó wá sọ́dọ̀ Umar yashku ilay makoka ibnihi ó wá fẹjọ́ Umar sọ ni pé ọmọ ọ̀hún ah sẹ̀yà sẹ̀bàmọ́mọ́ pátápátá ńlọmọ yìí jẹ́ kì í gbọ́rọ̀ sóun lẹ́nu fàáxadàrà Umar alwalada Umar ní kọ́mọ oníyọ̀wá wọ́n pè wá wa anabahu bọ́mọṣẹ́dé Umar báwí aláǹkó kì í lé abiyí lórí wípé kò gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu wọ́n ní síyáni ilẹ̀ àti lórí pé ọmọ yìí ó ojúṣe rẹ̀ àti ẹ̀tọ́ rẹ̀ tó kó pé fún bàbá fakọ́lá alwalad ńgbà tí umaru bá tán ọmọ wa ní ya amiral mu'minin èdè aláṣẹ mọ́mìnì alaysa lil waladi huququn ala abi ojúṣe tèmi ló ní ìṣe fún bàbá mi sí bàbá náà láwọn ojúṣe tó yẹ kó ṣe fún mi ọmọ bí kọ́lá bala umaru níbẹ̀ ni kọ́ọ̀l fàmáhíyà ọ̀dà amiru kí wàá ní àwọn ojúṣe tó yẹ kí bàbá mi ó ṣe fún mi tí ò ṣe kí ni àwọn bóyá ó ṣe àbí ò ṣe umaru wa bẹ̀rẹ̀ sí ní kàá ó ní an yantaqiya ummahu bàbá gbọ́dọ̀ ṣẹ̀ṣà ìyàwó tí ó jẹ́ ìyá fáwọn ọmọ rẹ̀ kéésì ẹni obìnrin lọ́kàlẹ́ fẹ́ obìnrin tó lẹ́sìn obìnrin tó níwà obìnrin tó jẹ́ àfífà tó kóra rẹ̀ níjànú tó ní àwọn ìwà àtẹríba ìwà pẹ̀lẹ́ lára irú obìnrin tí wọ́n fẹ́ kí mùsùlùmí kọ́ fẹ́ nu. wọn yóò ṣe na sùmọ́hò ó kọ tí ó bá sọ kó jẹ́jẹ́ pé ó kọ́ tó dáa ni wọ́n yóò alima olè kìtà kó sì kọ́ lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ìyàlùkùránì kò fi sílẹ̀ kéwọn. kọ́ọ́lẹ̀ lùwàlàtì ọmọ yìí wá ń dá Umar lóhùn ọ̀n sọ fún un pé ya amiral mu'minin eré aláṣẹ mọ́mìnì inna abi lam yaf'al shay'an min dhalik gbogbo ń tọ́ kàálẹ̀ ń pátá bàbá mi ò ṣe nǹkan kan rẹ̀ ama omi ẹ̀ rí ìyá tó bí mi lọ́mọ fasenji yàtọ̀n kánẹt bímọ jòs olóòsàn bàbá mi ńlọ́mọ rí fẹ́ kò fẹ́ obìnrin rẹ̀ tó mùsùlùmí bàbá mi ò rí fẹ́ wakọ̀dísàmánì jọ̀ọ́n la bàbá mi ti sọ mí ní jọ̀ọ́n lò kòkòrò yínmíyínmí walam yu'allimni minal kitabi harfan wahida bó ṣe arafi ẹyọ kan ní Kùránì bàbá mi ò fi màmí faltafata Umaru ila rajul yẹn ni pé ọ̀pọ̀ ọ̀pọ̀ díẹ̀ ní bẹ lọ́wọ́ ọmọ ètí ń yọ ọmọ burúkú ètò ọ̀pọ̀ lọ́wọ́ obìnrin ti máa ń wà ọmọ tó fúnlẹ̀ mọ́ ọmọ tó ìfẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọmọ tó lè má nínú ilé yóò ṣàbòdì mọ́ ọ lọ́wọ́ pé rọ̀ pẹ̀lú ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ̀rùwá bójú wa bàbá mọ̀rùwá sọ fún yín pé jíta ìláyà tásíkò nǹkó kọ̀bìnìkà ọwọ́ sọ́dọ̀ mi òkè gbàjarè wá nípa ọmọ rẹ oní ọ̀gbọ́ tiẹ̀ oníṣẹ̀yà sí baba ní ọmọ rẹ wọ́kọ́dé àwọn kọ́kítà o kọ́bìlá àyàwó kọ́k ẹ̀rẹ́ bàbá ìwọ lọ́kọ́ sàyídá sọ́mọ rẹ kó tó di pọ́ sàyídá sí wọ náà wà sáàtà ìlẹ́yìn kọ́bìlá yìí ṣe àìlẹ́ ìwọ lọ́kọ́ sàbúrú sí kọ́mọ yìí tó sàbúrú sí wọ náà ẹni pé wọ́n ta òbí má lè mọ́ ma kọjá bó ṣe yẹ mọ́ sì dẹ̀ kọjá bó ṣe yẹ sáma ládùá ní farada láàyè farada lé níbi tó bá ti yẹ kó o lè mọ́ ma wàá má jẹ́ ọ pọ̀ jù má gbọ́n síbì kan jùbì kan lọ lọ́la tí máa ń fa kọ́ mọ́ ya ìyàkúyà láàrin àwùjọ ìntìṣàrò lè bàtọ́ láti fìdímọ̀ jìtá máa yìn àwùjọ tó bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ń bẹ ń bẹ wọn ò níṣẹ́ lọ́wọ́ àìníṣẹ́ lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa bí ọ̀pọ̀lọpọ̀ aburú ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀ràn ìwà ọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ oníyọ́ máa tibẹ̀ jáde láàrin àwùjọ. bàbá tó níyàwó tó bímọ wàlámù yẹtọ̀ yẹsà láwù sọ́bìrì àmàlù tí bàbá ń tí ò wà níṣẹ́ lọ́wọ́ wàlámù tàtà àmàlù láwù tọ̀rọ̀ ìkọ̀lù kásìbì àwọn ọ̀nà téèyàn fi kówó jọ téèyàn fi bí àbùkátà téèyàn fi jẹun ẹ̀mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ téèyàn fi jẹ́ bàbá lọ́wọ́ ọmọ ọkọ gidi níwájú ìyàwó irú bàbá ń tí ò ní lọ́wọ́ wàlàm yajid min al-mal ma yasuddu bihi ju'ahu bàbá tí ò rówó tí ó fi ra oúnjẹ tí ó fi pa ní ibi ètí ń jó irú àwọn bàbá báyìí irú àwọn ọmọ tó bá bí bò ní wọn ó ṣe rí láàrin àwùjọ fainal usrata bi afradiha torí pé gbogbo ti ń jẹ́ bàbá ọmọ ìyàwó gbogbo dídí fámìlì kan sàtàtà àròdùn lẹ́la àdéédé mina dọ̀yà irú àwọn ọmọ báwọn wọn padà ráre ni ọmọ tó jáde yunifásitì tí ò níṣẹ́ lọ́wọ́ wọn ní ó tó kà sí ó tó ka masters kò tún ríṣẹ́ ṣe ó tó ka phd kò tún ríṣẹ́ ṣe irú ọmọ báwọn tí ò bá níbẹ̀rù ọlọ́run lẹ́mìí yóò padà ronú sí pé ẹ wo yíyan ni máa dáná báyìí sokolo wọn bá kó sànù wa kó sànù wa láwọn tí wọn ní àlùbáríkà bákan náà yẹrẹ òbí tó bímọ kalẹ̀ tó lámójútó tó lẹ́kọ̀ọ́ kan tó fáwọn ọmọ irú àwọn ọmọ báwọn wọn ya karangbájá láàrin àwùjọ ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wọ̀ ya àlè ọmọ madrasatun ìdá àdàtà àdàtà ṣáàbán tó yìí balẹ̀ àárọ̀ kì ẹ̀ ń bá fẹ́yàwó sílé ya àwọn ọmọ wípé olùkọ́ ló ń jẹ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ ló jẹ́ fáwọn ọmọ irú bàbá bá ń fi ìpìlẹ̀ tó dáa ń fi lélẹ̀ ọmọ tó bí tọ̀ tọ́jú tọ́ dágun lásì ọmọ òrukàn ọmọ wọn o kọ́lọ̀ nkọ́sà ni wọ́ kójà wọn wà kójì kí wọ́n yàrá o ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك